ẹ̀yin èèyàn mi ṣé ó dojú àbí ò dojú ẹ̀ báyìí nígbà tí à ń sọ pé <laughs> gbogbo rádaràda táwọn gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ń rawọ́ lè yí pé hmm, a tó jájú wọn lójú ṣèbẹ́yìn náà rí fídíò kékeré tí mò ń play lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ ti rí pé àwọn obìnrin yẹn bọ̀ ta pé àwọn ò fẹ́ màálù mọ́ táwọn jẹ́ ti fẹ́ màálù mọ́ ṣé kí ni wọ́n fẹ́ fúlàní mọ́ nínú wọn nìyẹn hmm? fúlàní ti pa gbogbo àwọn ènìyàn wọn tán wọ́n ti pa wọ́n lọ́kọ tán wọ́n ti pa wọ́n lọ́kọ tán wọn ò lè lọ sóko àwọn ọmọgbọ́n ò lè lọ sí school nothing tán lè ṣe ẹ ṣé bó ṣe máa máa wò náà nìyẹn program tí mo ṣe lánàá àwọn ìyá yẹn wá wá sí ojúde ọba yìí pé àwọn ò fẹ́ fúlàní àti màálù wọn nílùú wọn mọ́ hmm. ṣé ó yẹ kán jẹ́ tó gbọ́ kí ó kọ́kọ́ le tó bẹ̀yẹn kó tó di pín àwọn aráàlú sọ̀rọ̀ hmm? kò yẹ kán jẹ́ ó lọ náà tẹ bá rí oríṣiríṣi fídíò tó tó ń jáde ní ìsìn fún àti slack wọn wọn ṣíjú lé ọmọ yorùbá gidi ní ìsìn ni tẹ bá rí fídíò tó ń jáde ha àánú ẹbí ọmọ ṣe yín ṣèbẹ́yìn náà rí táwọn ìyá yẹn ń sọ rẹ tí mọ nǹkan tí bàbá yẹn náà sọ ni máa ṣe padà pílẹ̀ fún wa mo fẹ́ kẹ́ máa rí lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́yẹn náà ni àánú ẹbí ọmọ ṣe yín the way bọ́n ṣe ń ṣá ọmọ yorùbá ní ìṣàkúṣà wọ́n dẹ̀ ń dín wa kù díẹ̀ díẹ̀ adẹ̀ ń sọ̀rọ̀ ó dàbí ipa àmọ̀ kan tá à ń sọ ìjọ wo lọ́n tó fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ yìí because wọ́n ti mọ̀ yí pé tí àwọn bá ń pa wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá yá àwọn tó kù máa ṣe kí ni wọ́n máa sá kúrò ńbẹ̀ ṣó yẹ kí ọmọ yorùbá tún máa sá kúrò nínú orí wọn ni mo ní ṣó yẹ ká máa sá kúrò lórí ilẹ̀ wa tí wọ́n forí wa sọlẹ̀ sí ni ó mà ṣe o ọmọ Yorùbá ṣé bá ṣe máa máa bá a lọ rèé nígbà tí àwọn kan ń gbé sókè tí àwọn kan ń gbé wálẹ̀ ìjọ wo tó fẹ́ dẹ́kun ìwà ìbàjẹ́ nínú ìlú wa ìjọ wo la tó fẹ́ dìde taratara káwa náà sọ pé no ẹ jẹ́ ká gba ilẹ̀ wa despite nǹkan táwọn pípú yìí ṣe tí wọ́n pa ẹnìkan sí inú igbó ọtẹ bá lọ wo uh, live stream mo ṣe lánàá wọ́n pa ẹniyẹn sínú gbó ọdíò tó tún jáde ńbẹ̀ sọ pé the same place náà the same city wọn lọ́dọ̀ wọn bẹ̀yẹn náà ni pé wọ́n tún ṣá ẹnìkan. now another one this morning again ṣé bá ṣe máa máa wò rèé mo ní ṣé bá ṣe máa máa dẹnu lèrè tá à ní rí nǹkan kan ṣe sí ó mà ṣe o ẹ̀yin náà wá lọ gbọ́n nǹkan tí àwọn ìyá yìí sọ ẹni wọ́n ṣe mú ìgbálẹ̀ dání kẹ wá lọ gbọ́ nǹkan tí àwọn baálẹ̀ náà tí àwọn náà sọ èsì tán dá padà fún àwọn àwọn ìyá arúgbó yìí ẹ wá lọ gbọ́ o. ìsàlẹ̀ lọ́wọ́ yẹn wà bí ẹ ṣe wà yìí láì sí wèrè ẹni tí wọ́n bá wá bá á mọ̀ wípé ohun tí wọ́n ṣe ń kọ́ ó kà wọ́n lára ohun tó ṣẹlẹ̀ ó kà wọ́n lára so kábíyèsí mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yìí even gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ dàbẹ́ pé kò sí ìṣẹ̀lẹ̀ rí lọ́kà lórí ogun kì í kọ́ ọ̀kà ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ rí orí ẹnìkan náà ló ti máa ń ṣẹlẹ̀ tó bá dẹ̀ wá ṣẹlẹ̀ àwọn kan dẹ̀ wá tó fi kọ́gbọ́n so bàbá wa ó ti rí ìrìn àjò yín ó rí ohun tí ẹ kó sọ́wọ́ náà wọn kó dé ń kó sọ́wọ́ wọ ìlú wọn dédé ń kó sọ́wọ́ ìṣeré ó rí aṣọ tẹ̀dẹ̀ rómú àyà wọn dédé ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀rí pé gbogbo ilẹ̀ sí orí sí wọn dédé ń ṣe bẹ́ẹ̀ ìdí kọ́ ó ní kí n bẹ̀ ó ní kí n bẹ̀ yín o wọ́n ń sunkún bí wọ́n ń sunkún bí o wọ́n kì í sunkún bí kábíyèsí ọba aláyélúwà ó fẹ́ bá yín sọ̀rọ̀ mo kí ìgbésẹ̀ tí mo ti gbé lára ìtorí ọ̀rọ̀ yẹn ni mo fi pe ìpàdé ìpínlẹ̀ tó pàdé lọ́ba wa báyìí àwọn olóyè ìlú ọ̀gá ọlọ́pàá ọ̀gá àmọ̀tẹ́kùn ló ń retí ti àwọn àmì lẹ́yìn alẹ́ pé àwọn fúlàní tá a mọ̀ ní ọ̀dọ́ ní tó tí a rí a pè wọ́n ìpàdé yẹn la fẹ́ ṣe báyìí wọ́n lè rò pé.

ó dẹ̀ ní ẹbí ó ní ará ó ní ìyá ó gbọ́dọ̀ dùn wọ́n bọ̀t ó ju àwa náà ṣe irú yẹn ṣẹlẹ̀ lórílẹ̀ lórílẹ̀ tá a wà kì í ṣe nǹkan tí ó dùn máa wà nú ni. àwa náà gbogbo ìgbésẹ̀ gbogbo agbára tí a ní la máa ṣà láti rí pé àwọn tó ṣiṣẹ́ yẹn wọn ò lọ lásán àti pé kírú ẹ̀ kó má ṣẹlẹ̀ mọ́ gbogbo ìyẹn à ń jíròrò pé ọ̀nà tí a máa gbégbà ṣé mà pé àwa fúnra wa tí àwa tí ọ̀rọ̀ kàn báyìí ó tún ní àwọn tá a máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó sọ sọ ẹ̀tọ́ tó tún máa bá wa dá sí a pe alága kanṣu pé kó wá torí òun ni aṣojú gómìnà ní ọ̀kànlélí so gómìnà náà á tún gbọ́ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí pé gbogbo wọn ló máa gbọ́ nípa ẹ̀ka lẹ̀ mọ́ kí a máa ṣe kúrẹ́ ò má wáyé mọ́ tí o mo bẹ̀ mí inú bẹ́ẹ̀ ṣe rìn báyìí bẹ́ẹ̀ ṣe wáyé báyìí kì ṣe pé inú mi dùn ó ká mi lára because ọ̀pọ̀lọpọ̀ wa la ní ẹ̀jẹ̀ ríru lára tá àtẹ̀mà tó wà lára kì ṣe iṣẹ́ àìsàn tó ń múnà ń ṣe kí ní àfi bá kọjá àlà ni wọ́n máa sọ pé bóyá kí ti stroke wọ́n máa sọ pé.

Sunday kò ní kú lásán. ẹgbẹ́ ẹ̀ kò ní jẹ́ káwọn tó pa gbogbo ọgbọ́n.